oríyọmí hamzat lórúkọ mi ẹ jẹ́ kí n mọ̀ kí n káàbọ̀ sórí ètò alábàárò mi lálẹ́ tòní ṣé ẹ gbàgbé pé èmi lálábàárò yín ẹ̀yin lálábàárò mi ṣùgbọ́n ọlọ́run nìkan ló ní ìdúró èmi àti yín ọkùnrin kan pàdé ọmọbìnrin kan lórílẹ̀‐èdè nàìjíríà ìlú ìjẹ̀bú ni wọ́n ti pàdé ọmọ èkó ìní ọkùnrin ọmọ ìjẹ̀bú lobìnrin ìjẹ̀bú tóbìnrin jẹ́ èyí kì í ṣe ìjẹ̀bú ìjẹ̀bú ẹ̀pẹ́ tó súnmọ́ èkó ìjẹ̀bú ẹ̀pẹ́ yẹn jẹ́ ọ̀dọ̀ àwọn àǹbọ̀dé ibi ẹ mọ̀ pé wọ́n pààlà ni àwọn ẹ̀pẹ́ ìjẹ̀bú àtẹ̀pẹ́ àwọn àǹbọ̀dé wọ́n jọ pààlà ni ó jẹ́ ìjẹ̀bú ẹ̀pẹ́ ni ọmọ obìnrin yẹn ṣùgbọ́n Lagos Island Lagos gangan ni ọkùnrin ọkùnrin mọ̀ nífẹ̀ẹ́ obìnrin yìí o ó nífẹ̀ẹ́ àwọn fámìlì obìnrin yẹn ò ní wọn rọ́wọ́ wọrí rárá hannah tààràgó ni wọ́n kọ̀là kò ságbe ni wọ́n ṣùgbọ́n ìdílé tó lẹ́nu ń bẹ̀ ní ìdílé o yìí ó wá bẹ̀rẹ̀ ìgbà tí ọmọkùnrin secondary school ó lóun fẹ́ lọ kọ́ṣẹ́ ọkùnrin yìí ní no kò gbọ́dọ̀ kọ́ṣẹ́ òun ló ràn lọ school tó fi graduate ṣùgbọ́n kù bí ọdún méjì tí ó graduate ọkùnrin travel out of Nigeria ó lọ sí UK ó dẹ̀ ń ṣiṣẹ́ ń bẹ̀ ó gbogbo ẹ̀ ó sponsor obìnrin yìí tó fi jáde ó sponsor ẹ̀ tó fi jáde to the extent pé òun ló fún ní owó tí wọ́n fi ra ilẹ̀ ìyá obìnrin yìí torí opó ni ìyá rẹ̀ tó ń datọ́ tí wọ́n fi ní foundation ó kúrò nílé nígbà tó tó stage kan kíyàwó òun máa bọ̀ ó kọ́kọ́ wálé láti abroad wọ́n ṣe wedding wọ́n parí wedding ó mú ìyàwó rẹ̀ bọ́ sọ́dọ̀ ní United Kingdom ṣùgbọ́n ìgbà tó fi máa débẹ̀ ọkọ ti ń ṣèwé lọ ó ti ń ṣèwé lọ ìwé ìgbélú ọmọ òyìnbó kékeré kan báyìí àwọn akátàhùn ìní bá ṣèwé wọn jọ ń ṣèwé wọn jọ ń ṣèwé ẹ mọ bó ṣe ń ṣèwé ó ti yé yín ó ti yé ẹ̀yin tí ẹni ọ̀rọ̀ yìí bó ṣe máa ń ṣèwé ni pé ọkùnrin tó bá fẹ́ ṣèwé yóò fẹ́ obìnrin tó ti níwèé ní arẹnjí náà máa ń pè é bí ọkọ àtìyàwó wọn ní mìíràn ṣùgbọ́n tí wọ́n fi gbàwé ẹ tó fẹ́ bá gbàwé náà wọ́n jọ understand ni ó ní owó owó ni ó san fún yìí owó ni ó san fún kì í ṣe ìyàwó gangan ìwé yìí ni wọ́n ṣe lọ́wọ́ tí ìyàwó rẹ̀ fi dọ̀hùn ó dẹ̀ introduce ìyàwó rẹ̀ oyè wọ́n jọ mọ́ ìlú míì ilẹ̀ ẹni tó ń bá ṣèwé ń gbé the same united the same united kingdom ni ṣùgbọ́n ìlú míì ni ló fi ìyàwó rẹ̀ sí torí ẹni tó ń bá ṣèwé yẹn ò gbọ́dọ̀ rí i pé obìnrin kan tún wá tí wọ́n ń pè níyàwó ìyàwó ni ó máa sápamọ́ fún ẹni tí ń bá tó fẹ́ bọ́kọ ẹ̀ ṣèwé ẹni tó fẹ́ bọ́kọ ṣèwé yẹn ni ó máa ṣe bí ìyàwó gangan títí tọrọ òfin bọ́ sí a ṣèwé àṣèwé lọ́wọ́ àbẹ́ o ní obìnrin òyìnbó tó fẹ́ bọ́kọ ṣèwé bá bẹ̀rẹ̀ sí ní nífẹ̀ẹ́ ọkọ ọkọ náà bẹ̀rẹ̀ sí ní nífẹ̀ẹ́ rẹ̀ ìyàwó bẹ̀rẹ̀ sí ní fura pé lè ti kúrò láṣèwé o ó sì pe ọkọ rẹ̀ ọkọ rẹ̀ ọkọkọ ń bẹ wọ́n jọ ń mu síra wọn lórí àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ kíní yẹn break ọkọ sọ fúnyàwó pé hmm, fún ọkọ rẹ̀ ó ti bí ọmọ méjì fún ọkọ rẹ̀ tí wọ́n ń tọ́jú tí jọ ń ṣe à ń ṣèwé àṣèwé communication break ọkọ ìyàwó bínú tán ó ní tó o bá ti lè faramọ́ mo fẹ́ mo fẹ́ náà nìyẹn tó o bá ti lè faramọ́ go your way kí ni jẹ́ go your way ṣé èbó kan tí a tún lò ń lo èbó nù òun náà ti pẹ́ ń bẹ̀ o òun náà ti ń lo bí ọdún kan o ó ní kó máa lọ ó dẹ̀ divorce ó dẹ̀ kọ́ ó kọ́ obìnrin yẹn kó máa bá tiẹ̀ lọ eré ni àwàdà ni àwọn ẹbí sọ̀rọ̀ kínní àwọn ẹbí kejì sọ̀rọ̀ ó lóun ọ̀fẹ́ mọ́ ló sọ yẹn ó dẹ̀ formalize ẹ̀ tó fẹ́ bá ṣèwé tí wọ́n ti jọ ń ṣe ó dẹ̀ dìyàwó gangan lóòótọ́ pẹ̀lú ọmọ méjì ẹni tó rán ni lọ síléèwé ẹni tó rí ni nínú òṣì tó sì náwó ọ̀là sí ni tó rán ni lọ iléèwé tá a fi graduate tó tún wá mú ni kúrò nílùú wa wá sílùú òyìnbó tó wá ṣerú nǹkan báyìí ẹ imagine ìtìjú ò jẹ́ kóbìnrin yóò lè gbé pẹ̀lú ẹ̀mọ́ ní United Kingdom ó di gbádàgbọ̀n ó wá gbogbo ọ̀nà ó kúrò ní UK ó gba Dublin lọ ìgbà tó dé Dublin asif bíi pé nǹkan kan ò tí ì ṣẹlẹ̀ wàhálà míì tún dé o. ìgbà tó dé Dublin bí tán ti ń lọ chọ́ọ̀chì tán ti ń ṣe ó pàdé ọmọkùnrin míì ní church lẹ́yìn ọdún méjì tó dé Dublin arábìnrin yìí sì kéré lọ́jọ́ orí. pẹ̀lú gbogbo ohun tá à ń sọ yìí ó ṣẹ̀wọ́ twenty nine years nígbà tó pàdé ọmọbìnrin míì ọmọkùnrin míì ní ní ní Dublin ṣé ọmọ ṣé òun wàá máa dá dúró ni òun wàá máa ṣe ni wọ́n jọ bẹ̀rẹ̀ sí ní ṣeré wọ́n jọ bẹ̀rẹ̀ sí ní ṣeré oyún dé ó pe arákùnrin tó pàdé ní Dublin tán jọ ń lọ sí ṣọ́ọ̀ṣì kan náà yìí oyún ti dé kí n láṣẹ sí o kíákíá kóun ó tètè ṣe ohun ẹ̀sìn òun gbọ́dọ̀ ṣẹ̀sìn o ó ní ó lè ṣẹ̀sìn náà a máa òun á fẹ́ ẹni o òun ò fẹ́ ẹni o náà òun ti bímọ méjì ó ní ṣe bóun mọ̀ kó bímọ méjì kóun tó bẹ́ẹ̀ sọ̀rọ̀ òun ò fẹ́ ẹni o bó láti ṣe ó pa àwọn èèyàn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ wọ́n arrange wedding wọ́n ṣe wedding oyún ń dàgbà oyún ń dàgbà ọ̀sẹ̀ kìíní kọjá lẹ́yìn wedding nígbà tó di ọjọ́ kẹtàlá tí wọ́n ṣe wedding ọjọ́ kẹtàlá tí wọ́n ṣe wedding <laughs> kí ló dé táyé dájú báyìí ná kí ló dé táwọn èèyàn kì í wo tọmọnìkejì mọ́ tara wọn kí ló dé tí wọn kì í kọ̀ǹsídàra wọn because mo sọ fún un pé ok ọkùnrin eh, eh, UK yẹn tó lòun ò fẹ́ ẹ tó bá tòwe yẹn ẹ kójọ fẹ́ yín papọ̀ ó ní ìyẹn ò gbọ́dọ̀ gbọ́ ìyẹn ẹni tó ń bá ṣèwé tó bá gbọ́ ó lè fìbọn fọ orí ẹ̀ dànù báńbáwọn ni ó ní ní tí ìdèlú ìbò ọ̀jẹ̀ mọ̀ bí ṣe ń lọ nítorí débẹ̀ lóòótọ́. nígbà tó di ọjọ́ kẹtàlá tí wọ́n ṣe wedding báńgbé ókè ẹnìkan ní kí ló ń jẹ́ ọjọ́ kẹtàlá thirteen days ẹnìkan tiẹ̀ ti bá mi dá lóhùn thirteen years ni wọ́n kọ kò ń ṣe years o days thirteen days thirteen days ọjọ́ days thirteen kẹtàlá thirteen <laughs> days nígbà tó di thirteen days tán ṣe wedding orí ọkọ ẹ̀ for almost four five days wá wà worried pé kí ló tó ń rọ́kọ̀ ó dẹ̀ ń pè lórí fóònù wọ́n dẹ̀ jọ ń sọ̀rọ̀ wọ́n pè lórí fóònù wọ́n dẹ̀ jọ ń sọ̀rọ̀ ok ọba kí ló ṣẹlẹ̀ ẹ tí ẹ wá bí ẹ ṣe ohun ò mọ bó ṣe fẹ́ sọ fún ẹ ni o ohun ò ṣe mọ́ o ọjọ́ kẹtàlá thirteenth days tó ṣe wedding pẹ̀lú èèyàn kejì o ò ṣe kínni ó lòun ò ṣe mọ́ eré ló pé o ó ìgbà tó ń wo fíìmù oyún sì wà nú oyún ò sì ṣe é sẹ́ mọ́ ó bá bẹ̀rẹ̀ sí ní sun ẹkún ó sun ẹkún láti oyún oyún fi wà oyún wà lóṣù kẹrin ẹkún oṣù karùnún ẹkún oṣù kẹfà ẹkún oṣù keje ẹkún oṣù kẹjọ ẹkún oṣù kẹsànán ó sì sunkún tẹ ìbímọ kí ló dé tẹ ẹ wá yọ kú o ó ní wọn ní ibi tí placenta wà níbi ọmọ táwọn bá yọ àwọn láti la inú òun bí ìgbà tí wọ́n ṣe major operation wọn ó lanú ẹ̀ wálẹ̀ báyìí wọn ó gbé jáde ni kò ṣeé ṣe bí wọ́n bá ní káwọn ṣe bá mi ó lè bá rìn ó ti yẹ yín tẹ tẹ tẹ mọ tẹ wà ní medical line ló bá ní kóhun kúkú fi ilẹ̀ ó wá sọ ẹkún títí tó fi bí ọmọ lóṣù kẹsàn-án ǹjẹ́ ẹ wá mọ́ gbọ́ o ibi tí wàhálà wá wà rèé o ǹjẹ́ kí wá ló fà á tí ẹnì kejì tó fi lóun ò ṣe mọ́ ó nítorí pé ó ti bímọ méjì òun ò lè fẹ́ ẹni tó ti bí ọmọ méjì kí ọmọ ń wá sí kẹta kó wá fi ẹni yẹn ṣèyàwó the question is ṣé ẹ̀yin ò sọ fún pé kò rọ ọmọ méjì yìí tẹ ah, lọ́jọ́ tó kọ́ máa pàdé òun ó rò ń pẹ̀lú àwọn ọmọ méjèèjì ni ọjọ́ tó dẹ̀ bóun sọ̀rọ̀ pé wọ́n fẹ́ òun n tó ń sọ ni pé òun ti bí ọmọ òun lòun làwọn ọmọ méjèèjì òun ti bí ọmọ méjì o kí ló dé tó o fi wá fẹ́ òun arábìnrin wa bẹ̀rẹ̀ sí ní sun ẹkún ó wà nínú ìbànújẹ́ ó wá ń dá bùkátà pé ó bí kẹta kún ó wá dìtìjú sí lọ́rùn táwọn yẹn bá wá bí léèrè pé obìnrin bó bá lọ jẹ̀bú nílùú wọn bàbá ọmọ eléyìí kọ́ ni ó tẹ́rìbù gan tẹ́rìbù gan inú oyún lòun wà tó fi jáde láyé ó ti kú pélé ìbá béèrè kódà nílùú òyìnbó tí wọ́n jọ wá ó ti kú àwọn tẹ́jọ wà ń dọ́blé ọmọ gbọ́ mi lálẹ́ àwọn tẹ́jọ wà ń dọ́blé ọmọ gbọ́ mi gbà ah, bàbá alágbájá ẹ̀kọ́ àríkọ́ ọjọ́ ah, ó fi ìṣòro rẹ̀ hàn ẹ́ oníwà dúró tì pẹ̀lú ìṣòro yẹn ìgbà tó wá fílẹ̀ tí wọ́n wá bí ẹ́ lérè pé torí kí ni wọ́n fi fílẹ̀ ọ wá nítorí pé ìṣòro méjì wà lọ́wọ́ rẹ̀ ni wọ́n fi wá fi kẹta àti ẹ̀kún torí pé ó ní ọmọ méjì lọ́wọ́ ló ṣe fẹ́ ló ṣe fi ti ẹ̀kún tó di mẹ́ta ṣé ẹlòmíì ìwọ ò lè fẹ́ oní méjì ó tún fi kún ó pé mẹ́ta ṣé ẹlòmíì ni wà ń bọ̀ wá fẹ́ oní mẹ́ta ni nígbà tí ìwọ tó orí pó ní méjì tẹ́lẹ̀ tó fi kan tó di mẹ́ta tó drop ẹ̀ o ò lè fẹ́ torí pó ní méjì so do you expect i don't understand do you expect someone láti wá fẹ́ báyìí kó wá jẹ́ kó wọ́n fẹ́ pẹ̀lú mẹ́ta àbí ó ti wù ẹ́ pé kó wà bẹ́ẹ̀ yẹn kó máa sọ́fà bẹ́ẹ̀ yẹn kó máa lo ayé ẹ̀ bẹ́ẹ̀ yẹn kó sì máa fàdúrà ránṣẹ́ sí ẹ ń bọ̀ jẹ́ pé pẹ̀lú tó o ṣeun àdúrà lọ̀rọ̀ rẹ jẹ mọ́. èèyàn ọkùnrin tẹ́ ń gbọ́ wa mélòó nù yín ló ti wùwà ìpè yẹn mélòó nù yín ló ń wù lọ́wọ́ mélòó nù yín ló sì fẹ́ wù èmi ò ní láti sọ pé tẹ́yìn náà bímọ obìnrin náà tẹ́ bí wáyé gbogbo ẹ tí bá ń láyé tí ń pọ ọmọ nìkejì lẹ́kún òun náà ò ìbéèrè tí mo fẹ́ bi ọkùnrin yẹn ni pé source of happiness ló máa jẹ́ fún obìnrin yẹn ni àbí yóò máa rántí ẹ láyé inú rẹ̀ ó máa bàjẹ́ arábìnrin wa ní òun fẹ́ kẹ́ ẹ járàbárò òun àwọn èèyàn ń béèrè ọkùnrin lọ́wọ́ òun òun dẹ̀ sọ pé ó ti kú ṣé kìí ṣe pé bóun ṣe ń sọ pé ó ti kú yẹn ṣé kìí ṣe pé òun ṣe tí ò dáa ṣáá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 drive tv thank you kí drive tv driving you round the world.